إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إليني التسواج àlàyé àwọn hadith tó wà nínú ìwé two hundred golden hadith from the messenger of allah ti abdulmalik mujahid kọ ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia ló gbé jáde hadithi ẹlẹ́ẹ̀kejì lé hadith number eighty two òun ni àgbéyẹ̀wò láàárọ̀ yìí hadith náà lọ báyìí pé òjíṣẹ́ ọlọrun tí kí atọ́lọ́ ọlọ́run bẹ́ẹ̀ fún sọ báyìí wípé ìdá mẹ́tàlí ila mi ànihu àmẹ́lúhu ìlà min ìlà min sọ́dàkọ́tì jàríyà aw aw waladin salihin yad'u lahu lẹ́ẹ̀kan sí idha mata al-insanu idha mata al-insanu qata'a anhu 'amaluhu illa min salas إذا مات الإنسان قطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له ìtumọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ gidi òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sọ wípé ìdá nsanụ lè ìsànù nígbà tí ọmọ ti àwọn iṣẹ́ rẹ̀ pátápátá iṣẹ́ rí rẹ̀ tó ṣe nǹkan tọ̀ á òun ló máa wá sópin ilà mẹ́sàlás àyàfi mẹ́ta péré ni ó ṣẹ́kù fún nínú mẹ́ta péré ilà mẹ́sọ́dàkọ́ ti ń já àríyá nù sàárà tí ń ṣàn pẹ̀lú gọ́lọ́mù á ṣàlàyé ìtumọ̀ sàárà tí ń ṣàn yẹn àwọn àrílẹ̀ mi ń tàbí ìmọ̀ kan yóò ń tafa òbí í tí ó ń ṣàǹfààní tàbí táwọn èèyàn ń ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ọ̀wálẹ̀dín tàbí ọmọ kan sọ́ọ̀lẹ̀hìn tó jọ re yẹ́dẹ̀ rúùlà tó ń ṣàdúrà fún ìtumọ̀ ni rẹ̀ níbọ̀rọ̀ gidi lẹ́ẹ̀kan sí ìdá mẹ́tàlẹ́ ìsánú. nígbà tí ọmọ ènìyàn bá kú nkọ́tọ̀ àánìwò àmàlúhù iṣẹ́ rẹ̀ ti wá sópin nìyẹn o ilà mi sàlàsà àyàfi mẹ́ta ni ó ṣẹ́kù fún ilà min sọ́dakọ̀ tí ń járíyá alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni sàárà ti ń ṣàn àwọn mi yóò ń tafa òbí ẹlẹ́ẹ̀kejì ni mà ti ń ṣàǹfààní tó wúlò fáwọn èèyàn tí wọ́n ń ṣàǹfààní lẹ́yìn lílọ rẹ̀ àwọn wàlàdé bàbá ọmọ rẹ̀ yẹ́dẹ̀ ọ̀la tó ń ṣàdúrà fún àlàyé rẹ̀ hadithi yìí ṣe pàtàkì fún wa alákọ̀ọ́kọ́ nínú ẹ̀kọ́ tá a rí hadithi ni pé ìdá mẹ́ta lè ìsànù ó jẹ́ ká mọ̀ pé títàn yóò dé ọmọ ènìyàn níjọ́ka kìrìkọ́ ìdá mẹ́ta lè ìsànù kí ọmọ bá ti kú eléyìí yóò wa wípé àlè jáde láyé nígbàkúùgbà yóò sì jẹ́ ká ní tá à ń pè ní istiridad ìgbáradì tàbí tá a lè pè ní ìmúrasílẹ̀ fún ikú. nkọ́ta ni iṣẹ́ rẹ̀ rere tó ń ṣe iṣẹ́ tí wọ́n sọ ń bí iṣẹ́ rere ni iṣẹ́ dáadáa tó bá ti ṣe gbogbo ẹ̀ ni ó tan tàbí iṣẹ́ rẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ ló mú wá sópin ìtumọ̀ rẹ̀ ni pé àní kọ nǹkan kan sínú ìwé iṣẹ́ rẹ̀ mọ́ àní ṣe kí ni àní kọ nǹkan kan tó jẹ́ láàdá tí ó máa gbà sínú ìwé iṣẹ́ èrè rẹ̀ àwọn ní kọ́ mọ́ ó ti kú wọn ò ní kọ pé ó ń kírun wọn ò ní sọ pé ó ń gbá àwẹ̀ wọn ò ní sọ pé ó ń yọ zaka wọn ò ní sọ pé ó ń ṣe sádàkọ́ wọn ò ní sọ pé ó ń ṣe hajj <clears throat> kódà kó jẹ́ pé oṣù mẹ́ta mẹ́ta ló ń ṣe rúmọ́rọ́ wọn ò ní kọ́ ó ń ṣe rúmọ́rọ́ mọ́ ọ̀rọ̀ dáadáa ìwà dáadáa gbogbo nǹkan dáadáa tó ń ṣe nǹkan tó a ó dópin nìyẹn wọn ò ní kọ́ sílẹ̀ fún ma. ilá min salas àyàfi látara nǹkan mẹ́ta òun ni yóò tún máa wọ ìwé iṣẹ́ rí rẹ̀ yóò tún máa wọ ìwé iṣẹ́ rí rẹ̀ àwọn nǹkan mẹ́ta yìí. alákọ̀ọ́kọ́ ni sọ́dákọ̀tún jáàríyàtún <clears throat> sàárà tí ń ṣàn kí la gbà lérò kí ni wọ́n gbà lérò pẹ̀lú sàárà tí ń ṣàn yìí òun ni ọrẹ kan tí ta tàbí dáadáa kan tá a ṣe tó jẹ́ pé lẹ́yìn tá a ti jáde láyé orí pa dáadáa yẹn tó ń ṣe kíni ó tún lọ kò dúró síbẹ̀ kò pín síbẹ̀ àpẹẹrẹ rẹ̀ ó pọ̀ alákọ̀ọ́kọ́ òun ni bíi kànga tá a gbẹ́ well táwọn èèyàn ń pamí ń bẹ̀ lẹ́yìn tá a sì láyé mọ́ àwọn èèyàn ṣe ń pamí ń bẹ̀ kànga yìí ó wá lè jẹ́ kànga dẹ̀rọ tá à ń pè ní borehole ó sì lè jẹ́ kànga èyí tí à ń fi ọwọ́ fa omi nù rẹ̀ <clears throat> tàbí èèyàn gbẹ́ odò kan bóyá omi yẹn ojú odò tóóró ni tó ṣe é pé omi yẹn rọra ń sùn èèyàn wá gbẹ́ ó wá dìbì tó fẹ̀ bóyá ní oko àbí níbì kan àwọn èèyàn tó wá ń jàǹfààní rẹ̀ lọ lẹ́yìn téèyàn kú ò láyé wọn ò dí kànga omi yẹn ò sì gbẹ́ tàbí èèyàn gbin igi kan igi yẹn kì í ṣe gi eléso ṣùgbọ́n o àwọn èèyàn ń jókòó sí bòòjì rẹ̀ àwọn èèyàn ń jókòó sí bòòjì ẹ̀ lẹ́yìn téèyàn kúrò láyé wọ́n tún ń jókòó sí tàbó jẹ́ igi eléso wọ́n ń jókòó sí bòòjì rẹ̀ àwọn èèyàn tún ń rí èso rẹ̀ jẹ́ hmm, eléyìí ni ó mú mi rántí ló mú mi rántí ọ̀rọ̀ kan tí mo ti sọ sẹ́yìn nípa àwọn ọlọ́lá àbáwọn tọ́lọ́hún fún tó lówó tí wọ́n máa ń kọ́ ilé tí wọ́n sì máa ń nílẹ̀ tó pọ̀ tí wọ́n ní wọ́n máa ń gbin igi kan tó máa ń ga fíofíò igi yìí tó máa ń dàbí ìgúnnu kó báyìí èmi ò ráǹfààní kan tó wà ń bẹ fún wọn torí pé kò sí bòòjì tá a jókòó sí ń bẹ ṣùgbọ́n ẹnìkan pàkíyèsí pé igi yìí wind breakers ni wọ́n fi ń ṣe ìyẹn ni wípé ó máa ń ran ó máa ń dín agbára atẹ́gùn tàbí bí atẹ́gùn ṣe ń sáré ó máa ń dín kù tó fi jẹ́ pé kò ní gbé òrùlé ilé tátẹ́gùn bá ń fẹ́ tí ìjì bá ń jà kò ní gbé òrùlé ilé tàbí kó wọlé gan tó bá rí bẹ́ẹ̀ wípé ó jẹ́ wind ah, yóò wá jẹ́ ìmọ̀ràn tèmi fún àwọn tó bá ní irú lébẹ̀ ni kí wọ́n ní orchard kí wọ́n níbì kan náà tí wọ́n ó tún gbin àwọn èso yẹn sí kó má jẹ́ yẹn nìkan tó fi jẹ́ pé nígbà tí wọn ò bá tún sí láyé àtìgbà tí wọ́n wà láyé àtìgbà tí wọn ò sí láyé àwọn èèyàn tó máa jàǹfààní àwọn èso wọ̀nyí wọ́n máa jàǹfààní rẹ̀ lọ wallahu ta'ala a'lamu àpẹẹrẹ irú ẹ̀ nìyẹn àtàwọn nǹkan dáadáa míì téèyàn lè ṣe tó fi jẹ́ pé àwọn èèyàn ò máa jàǹfààní rẹ̀ lọ lẹ́yìn téèyàn bá kú láyé ẹ̀rí àwọn ilmi yuntafa'u bihi ìmọ̀ tó fi máa àwọn èèyàn táwọn èèyàn jàǹfààní ẹ̀ àwọn afáà sọ ń bí pé àlẹ́ ìlmù una bí máa ná ìlmù ṣàrẹ̀ẹ́ ìmọ̀ tá à ń sọ ń bí ní ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn torí wípé eléyìí ó mú àwọn èèyàn ṣe àṣìṣe mo ti ka ìwé kan tí kan náà àwọn àgbà afáà Yorùbá tí wọ́n kọ Ọlọ́run kò ṣàforíjì fún bàbá wọ́n ń ṣàlàyé inú tírà yẹn wípé. àwọn èèyàn bíi aristotle plato àwọn èèyàn náà ó gba láàdá lórí ìmọ̀ tí wọ́n fi kọ́ àwọn èèyàn wọ́n sì mọ́ hadithi anabiwa muhammed sallallahu alayhi wa alihi wa sallam wáyé pé nígbà tí ìdájútà àdàlẹ̀ hakim nígbà tí ẹnìkan tó jẹ́ onímọ̀ tó bá ṣe gbìyànjú lórí ìmọ̀ kan ló wá mú dájọ́ rẹ̀ wá fa asọ́ọ̀bà. nǹkan tó sọ yẹn bá mu láhu àjìrán yóò gba ẹ̀san méjì wọ́n á ní in akpọ̀ a tó bá ṣàṣìṣe tí ẹni tó sọ yẹn ò bá mu láhu àjìrán yóò gba ẹ̀san kan wọ́n á nítorí náà àwọn plateau yẹn àwọn tí wọ́n ti mú ròrí wá yẹn náà ọ̀rọ̀ wọn ò wọlé ọlọ́run kò ṣàforíjì fún kálukú wa ìdí tọ́rọ̀ wọn ò fi wọlé ni wípé alẹ́ mùsùlùmí nìkan tó ní iman alladhi yu'minu bi wahdaniyati llahi wa bi risalati muhammadin sallallahu alayhi wa sallam tó nígbàgbọ́ nù jẹ́ kan ṣoṣo ọlọ́run àti ìjẹ́ òjíṣẹ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wa in kana qabila bi'sati rasuli sallallahu alayhi wa sallam tó bá jẹ́ pé ó wà láyé ṣáájú ìgbédìde ànábì wa muhammad sallallahu làbúdà min ìmàníhi bí wàhádánìyàtìláì wábìrìsà láti nàbíyì lẹ́dí òrìṣìlà ilé ìlà kọ́ọ̀mì yóò nígbàgbọ́ nù ìjọ kan ṣoṣo ọlọ́run yóò sì nígbàgbọ́ nù ànábì tààrán síjọ tiẹ̀ nígbà yẹn tí ò bá nígbàgbọ́ sí kò lè gba láàdá kankan torí pé gbogbo iṣẹ́ èyí tí ẹni tí kìí ṣe mùsùlùmí tó bá ṣe tó bá jẹ́ṣẹ́ rẹ̀ kò sí ẹ̀san kankan tó máa gbà níbẹ̀ àwọn àyà pọ̀ nínú alukur'an tí ọlọ́run ọba tí ó ti mú àwọn àpèjúwe wá nípa irú àwọn èèyàn wọ̀nyí tá a bá wo sùrọ́tù nur ọlọ́run ọba mú àpèjúwe wá nígbà tó ń sọ tó fi àpèjúwe àwọn. Ah, tí wọ́n ń ṣiṣẹ́ tí wọn ò ní ìgbàgbọ́ nu ọlọ́run tí wọ́n rò pé àwọn ń ṣiṣẹ́ dáadáa ọlọ́run fi iṣẹ́ wọn tí wọ́n ń ṣe ó fi wé ahun pé náà ọlọ́run ní nusura twenty four aya thirty nine ọlọ́run ní walladina kafaru a'maluhum kasarabe. بقيعة كالسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه ẹ̀rí ọlọ́run ní àti pé àwọn ẹni tí wọ́n ń ṣe káfàrú wọn ò nígbàgbọ́ nù ìjọ kan ṣoṣo ọlọ́run wọn ò nígbàgbọ́ nù àwọn òjíṣẹ́ àmẹ́ẹ̀lùhùm àwọn rí wọn tí wọ́n ń ṣe tí wọ́n rò pé àwọn ń ṣe yẹn kàṣàrọ́ọ̀bìn ó dà gẹ́gẹ́ bí ahùn pé náà tá ẹni tí ò bá ní yé ẹ jẹ́ ká fi nǹkan kan tó súnmọ́ ṣàpèjúwe òun ni téèyàn bá ń lọ lójú títí ọlọ́dà ní ọ̀sán gangan ọ̀sán gbàgbà tó rùn ràn títí a máa ń kọ mọ̀nà lọ́ọ̀ọ́kán yóò wá dàbí ẹni pé omi wà lójú títì ìgbà téèyàn bá débẹ̀ kò ní rí omi kankan nǹkan tó wà lọ́ọ̀ọ́kán tó ń wò yẹn là ń pè ní à ń pè náà ọlọ́run bá ní kàṣàrọ́ kí àtìm tó wà láàyè kan lórí ilẹ̀ yàhásábù ọ̀zọ̀mọ̀ àánùmọ́ à ẹni ògbẹ́ngbẹ́ ó wípé omi ni hátà ìdàjà áhù títí ló wá ń sáré lọ fẹ́ lọ mú mi tó fi wá débẹ̀ lámìyàjìdì òṣè à kò bá nǹkan kan bẹ̀ kò yí ṣe omi má kò wá jáde lọ́hà ìdá ó wá bá ọlọ́run ọba ń ìsàbàhù ọlọ́run ọba sì ṣe àṣepé ìṣirò rẹ̀ wallahu sari'ul hisab ọlọ́run ọba olùyára ni níṣìròṣẹ́ ó yára ní ẹni tí ń ṣèṣìròṣẹ́ kò ní gbàǹkan kan gbogbo ohun tó ń wò gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yẹn dàbí à ń pe náà tá à ń wo ìdàndán lásán ni ẹ̀rí ọlọ́run fi wé nu súra mi ọlọ́run ló dàbí ẹni tó ru eérú nígbà tí ìjì tó ń jà tátẹ́gùn fẹ́ ó wá ru eérú sórí kí ló máa ṣẹlẹ̀ ó máa fẹ́ gbogbo ẹ̀ lọ́nìí ọlọ́run tẹ̀ ni ó dàbí eh, eh, eruku lórí àpáta lásìkò ẹ̀rùn àsìkò ọ̀gbẹlẹ̀ nígbà tójò wá rọ̀ tójò wá rọ̀ nǹkan kí ló máa ṣẹlẹ̀ ó gbà lọ nìṣẹ́ yẹn lè gbin gbàdó sí bẹ́ẹ̀ làwọn ṣe yẹn àyà ogójì ọlọ́run ní àwọn kazdolomet tí ò bá wá yé ọ ó tún dà gẹ́gẹ́ bí òkùnkùn fi báhárí nínú búdò òkun lòjíjìn tó jìn jùgbọ́n yàgò ṣá òmò òjò tó ṣe pé ìgbì òkun hmm, tí wọ́n ń pè ní ṣe wéèfù yẹn ẹ́ yọ̀gẹ̀ṣáàwò ó bò ó mìǹfà òkè ì láti òkè rẹ̀ mọ́ọ́jún mìǹfà òkè ì ẹ́ ẹ̀sù ó bora àwọn àwọn ìgbì òkun yẹn ó wá ní mìǹfà òkè ì sahab ẹ̀sùjò tún wá ń bẹ lókè rẹ̀ cloud hmm, ẹ̀sùjò wá ń bẹ zulumatun ba'du afawqa ba'din àwọn òkùnkùn bíríbírí agbọ́n bora wọn ni ìdá akọrọjà yadahu ẹnìkan wá kó sínú irú omi bá ń wá náwó kí ẹ gbà mí o lamyakad yàrá ọ̀hà ta ni ó rí ọwọ́ mu kó sẹ́ni tó lè rí i wàmẹ́n lẹ́mìyẹ́jì alìlẹ́ òlẹ́hùn nùúrọ́ ẹni tí ẹni tọ́lọ́wọ́ bá fún ní ìmọ̀lẹ̀ fámọ́láhùnmí nùúr ọlọ́run ni kò sí ìmọ̀lẹ̀ kan tó lè wà fún rẹ̀ níbẹ̀ torí náà irú àwọn wọ̀nyẹn torí pé lómi sí àwọn tó kọ́ physics kọ́ chemistry náà ìmọ̀ ni kọ́láhùlá i newton kí lórúkọ wọn jẹ́ isaac newton gbogbo wọn lọ bàbàbàbàbàbàbàbàbàbàbàbà ìdálàmìyàkùn ẹni tí ò bá ti sí minal muwahidin nínú àwọn tó ṣe ọlọ́run lọ́kan minal mu'minina bi risalati anbiya'i tí ò sí nínú àwọn tó nígbàgbọ́ pẹ̀lú kíni o iṣẹ́ àwọn òjíṣẹ́ ìró àwọn Karl Marx. Uh, àwọn èèyàn bíi angels àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí àsìkò ṣá kì í ṣe irú àwọn èèyàn wọn sọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn tó fi kọ́ àwọn ènìyàn òun ló fà á tó jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yóò gbà ládájú òun ló kọ́ gbogbo wa ń Qur'an hmm? Jibril kọ́ ń Qur'an òun wá ń kọ́ àwọn sàhábà ẹlẹ́mìíràn ni Jibril ló gbà ládájú lọ Jibril ló sínú àwọn mukallafin lam malaku Jibril minal mukallafin kò sí nínú mm, takalif ò sí fún torí pé àwọn malaika ò ní gbàdájọ́ kankan níjọ́ gbèǹde ìbáàdùn ẹrú sí ọlọ́run ọba alápọ̀nlé ni wọ́n láyà súnà wọ́n yẹ wọn kì í yapa àṣẹ tọ́lọ̀ ń pàápàá wọn ní ń bá ṣe gángan òní wọn ò ṣe ni máa ń ṣe tọ́lọ̀ ń bá ní kí wọ́n ò ṣe gángan ni wọ́n máa ń ṣe wádìí ẹ̀rí pé ń gbà tọ́lọ́ ni wà ìnìjà ìlún fil ardi khalifa àbí nígbà tọ́lọ́ ní wa kúlìnà lil malaikati júdù lè àdàmà nígbà tá a sọ fún àwọn màláíkà gbogbo yín ẹ forí balẹ̀ fún àdàmà fásajádù gbogbo wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ ìlà ìbìlìs ìbìlìs nìkan ni ò ṣe bẹ́ẹ̀ ábà ó kọ̀ wàstakbárọ̀ ó gbẹ́rù gbọ̀nrí hmm, ó sì gbéraga ó pèrè ẹni tí ò jẹ́ wàkánà minal kàfírí òun sì jọ án kẹfìrí ìdí tóun fi kọ náà ni pé ó kálàfù ni bó bá wù ó lè gbà ó lè mọ́ gbà àlìjánu ni kì í ṣe màláìka màláìka ò lè kọ́tọ́ lọ́hùn eléyìí hàn fún wa nù sura ẹlẹ́ẹ̀kejìdínlógún sura eighteen aya fifty aya fifty sura eighteen aya fifty sura ẹlẹ́ẹ̀kejìdínlógún aya àádọ́ta kí Ọlọ́run sọ ń bẹ̀ wá id kulna lil malaikati nígbà tí a sọ fún pé forí kanlẹ̀ fàṣàjádù wọn ṣe bẹ́ẹ̀ ìlà ìbìlísà àyàfi ìbìlísì nìkan òun ló kọ̀ tí ò ṣe bẹ́ẹ̀ kí wàá ló fà á lọ ni káàna òun ti jẹ́ ọ̀kan mìíràn lè jìnnì nínú àwọn ànàjànú fàfàṣàkọ̀ àánà àmúrí rọ̀bì ó sì ṣe àtakò àṣẹ olúwa ẹ̀ hmm, ó yapa àṣẹ ọlọ́run ọba ẹ̀ afàtàtàkìdúnẹ̀ ò sẹ́yìn ó wàá mú un. wàdúrí ìyàtàwò àtàwọn ọ̀rọ̀mọdọ́mọ rẹ̀ àwòlíyà lọ́rẹ̀ mùlẹ̀ ni mi ń dún ní lẹ́yìn èmi ọlọ́run yàtọ̀ fẹ́ mú lọ́rẹ̀ ni wàhùn lẹ́kùn àdúù nígbà tó sì jẹ́ pọ̀ tààyàn ni wọ́n jẹ́ bí sàlẹ̀ zọ́ọ̀lì mi ìnà bàdàlà ó mọ̀ burú o fún àwọn alábòsí àwọn ẹlẹ́bọ̀ bàdàlà nǹkan tí wọ́n fi pààrọ̀ tọ́lọ́n tí wọ́n fi rẹ̀ sọ òyìn kílẹ̀ tọ́lọ́n kò ṣàánú wa nítẹ̀síwájú àlàyé wa ṣá ọlọ́run ní àwọ̀ so anabi sallallahu alaihi wasallam nukọ wọn quran ló gba aláda lórí àwọn sahaba àwọn sahaba kọ àwọn tabi'un wọn gba aláda lórí àwọn tabi'un láàdá tí wọn gbà lórí àwọn tabi'un yóò tún padà sọ́dọ̀ anabi àwọn tabi'un wọn kọ àwọn tabi'u tabi'in láàdá táwọn tabi'u tabi'in bá ń gbà yóò dọdọ àwọn tabi'in àwọn tabi'un táwọn tabi'un yóò tún wá padà báwọn yóò ṣe máa lọ nìyẹn títí tí ó fi padà sórí ànábì gbogbo ètè mi náà ń ṣàlàyé àwọn àfáà tó kọ́ mi náà yóò dọ́dọ̀ wọn yóò padà sọ́dọ̀ àwọn àfáà tó kọ́ wọn títí tí yóò tún padà sọ́dọ̀ ànábì sallallahu alaihi wa alihi wa sallam aw waladin salihin yad'u lahu abọ́mọ́rí subhanallah ọmọ rí téèyàn fi ilẹ̀ tó bí yad'u lahu ń ṣàdúrà fún ọlọ́run sọ pé àwọn àfáà tí wọ́n kóra wọn jọ onílé rẹ̀ tí wọ́n lọ ń ké Kùránì tí wọ́n náà fi ń ṣàdúrà fún un torí lẹ́yìn tún jẹ́ àṣìṣe kan wọ́n ní ọmọ rẹ̀ máa ṣàdúrà fún ọmọ yẹn ni wọ́n ní kó ṣàdúrà fún bàbá rẹ̀ kì í ṣe pé kó lọ pé àwọn àfáà pé wá bá mi ṣàdúrà fún bàbá mi àlà àdà kọ́tọ̀ àṣìṣe nìyẹn ọmọ yẹn gangan ni kó ṣàdúrà tó bá fẹ́ fún àwọn àfáà lówó ó fẹ́ ta àfáà lọ́rẹ́ labas kò sí tó burú ń bẹ́ẹ̀ kí wá ṣe pé kó o pè wọ́n pé ẹ wá ń ṣàdúrà fún bàbá mi ló fi tà wọ́n lọ́rẹ láì pe àáfàá fún nǹkan kan tó bá rà àáfàá kan yà tẹ́ẹ̀ch ilẹ̀ sọ́dẹ́kọ́ àwìlẹ̀ hàdíyá lọ́dọ̀ ìrẹ̀ tó bá rà àáfàá kan tó ní bùkátà sí ọrẹ kátà lọ́rẹ àbí ẹ̀bùn kò sí ìnira kankan bẹ́ẹ̀ kò sàbùrù bẹ́ẹ̀ kò dìgbà tá a bá pè é pé kó wá bá wa ṣe kó máa tàbí ká wá ṣe ìgbéyàwó kókó wá ṣàdúrà kò tẹ́ bá mú pé ẹ̀yin afá ẹ̀ wá ṣàdúrà fún mi láà rẹ̀rù sọ́hì yẹn ò lálàáfíà kì í ṣe súnà hmm? any time la lè fa kódà place our money on salary nínú ara wa every month àti máa count ẹ̀ àbí every week àbí every two two weeks àbíjọ́ mẹ́ta mẹ́ta àbójoojúmọ́ gan náà ti mọ̀ pé àfa yìí o wọ́n ti lè lọ fún báǹkì standing order kọ́lọ́n kó pèsè fún gbogbo wa every day ẹ máa jẹ́ kí five hundred naira máa wà káǹtì àfa <laughs> ẹlòmíràn ogun fẹ́ sọ pé five thousand million no five hundred ó ti mọ̀ bàbá yẹn ti mọ̀ pé five hundred ní wà káǹtì òun ó jẹ́ ẹ̀rí mọ́ five hundred ló mọ̀ pé owó oúnjẹ òjọ́ òun nìyẹn àbí one thousand àbí five thousand bó ṣe kéré mọ níwọ̀n yẹn tó bá ń constant ó ti ní tí ó ṣe wàá gba aládá kò níjọ́ tó bá pè fún ètò kan àbí one thousand every day àbí every three three days àbí every week àbí every month bó bá ṣe lágbára àbí quarterly hmm, every three three months bóyá ẹlòmíì ti wò ọlọ́run bùnkún wa jura wa lọ every three three months hundred thousand a máa wà káǹtì one one million a máa every year àbí gbogbo bọ́ọ̀lù bá ṣe fún wa àbí ọ bóyá àgbẹ̀ lẹ́lòmíì tó ń bá ti dáko iṣu hmm? tó bá ti wá aṣọ iṣu mẹ́wàá lòun máa fa fáì tó bá ti àgbàdo àgbàdo mẹ́wàá lòun máa fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abóníṣòwò ni tó bá ti tajà tí wọ́n bá ti wá já ráìsì òun pẹ̀lú ògùn àpò kan ó mọ̀ pé fa fáì òun ti mọ̀ pé wallahu alim gbogbo àwọn nǹkan báwọn yẹn ṣùgbọ́n wàládìn sọ́ọ́lìhì tí ń sọ ń bí ọmọ yẹn ó mọ̀ ṣàdúrà Allahumma gfirli abi Allahumma gfirli ummi Allahumma foríjì bàbá mi foríjì yá mi yóò mọ̀ ṣàdúrà fún wọn. Hmm? gbogbo mùsùlùmí kò dìgbà tá a bá pé àáfà kó wá ṣàdúrà fáwọn òbí wa a pè wọn a ò pè wọn àdúrà wọn bòbí wa torí pé tá a bá ń ṣe tashahud lórí ìrun tá a mọ̀ sí àtàhíyá tá a mọ̀ ń sábà pè látàhíyá tùlẹ̀ láyé tàbá ń ṣe lọ ẹ̀rí pé wọ́n ní attahiyatu lillahi tayyibatu salawat títí tá a máa sọ ní assalamu alayna ẹ̀rí wa ala ibadillahi salihin ẹ̀rí ìgbé tàṣáhùdù yẹn assalamu alayna ọlọ́ọ̀lọ́run fáwa náà aláàfin ọlọ́run fáwa náà wa ala àtàwọn ẹrú sìn ọlọ́run salihin tí wọ́n jẹ́ nìyẹn so ọ̀rọ̀ pé mùsùlùmí tó rẹ̀ ń ṣàdúrà fún àti ẹni tí ò rẹ̀ ń ṣàdúrà fún bá ní kẹ́ wọn kò sí mùsùlùmí tí ò rẹ̀ ń ṣàdúrà fún gbogbo wa là ń ṣàdúrà fún wọn àwọn alẹ́ àyà wàhálà ìbádìlá ìsọ̀lìhìn àyè fún àwọn ẹrú sí ọlọ́run tó jẹ́ nílé ẹ alẹ́ àyà òmìnir àwọn tó wà láyé náà wọn ni wọlá muat àtàwọn tó ti kú yóò dọ̀dọ̀ wọn tí wọ́n dún ọwọ́ aládìí sọ̀lẹ̀ òǹkàlùkù kò mọ̀ ìgbà wo láwọn máa ṣàdúrà fóbi wa ìbéèrè lè wáyé ìgbà wo la fẹ́ máa ṣàdúrà fáwọn òbí wa èyí yòówù nínú ìgbà ti rántí òbí wa kódà ká máa wa mọ́tò lọ bóyá wà là ń wa mọ́tò fúnra wa àbá ń gun lọ ni àbá ń gun kẹ̀kẹ́ àbá ń fẹsẹ̀ abi lẹ́bọ̀ lọ́n ṣe sọ pé wàkú rọ́bì rẹ̀ hàmùhùmà kámà rọ̀bà ni sọ̀gẹ̀rọ̀ sọ wípé ọlọ́run bá mi kẹ́ àwọn méjèèjì bí wọ́n ṣe àwọn oníbàlágà ní ìtumọ̀ rẹ̀ ju bí lọ nígbà tí mo wà kékeré ọlọ́run rẹ̀ hàmù àbí ọlọ́run bá ń kẹ́ wọn òbí mi wọ́n wà láyé wọn sọ nìyẹn a sọ gẹ́gẹ́ ọlọ́run ọba ṣe sọ fún wa nusrọ́tù yasin sura thirty six turakini hmm? sura thirty six aya twelve sura ẹlẹ́ẹ̀kẹrìndínlógójì aya ẹlẹ́ẹ̀kejìlá ọlọ́run inna nahnu nuhyi al-mauta dájúdájú àwa là ń sọ òkú dá láàyè o àwa là ń sọ òkú dáàyè là ń jí òkú dìde wa naktubu ma qaddamu a sì ń kọ sílẹ̀ ma qaddamu gbogbo ohun tí wọ́n ti tì síwájú kéèyàn tó kú gbogbo iṣẹ́ tó ṣe ó ti wà lákọọ́lẹ̀ wà á fẹ̀rọ̀ hùm hmm? àti ṣíṣẹ́ wọn ìṣiṣẹ́ wọn torí tí bá ń lọ mọ́ṣáláṣí nítorí hadithi but ìtumọ̀ rẹ̀ tó kó gbogbo ẹlẹ̀ ni àti àwọn orí pa wọn lórí ilẹ̀ ìyẹn lẹ́yìn téèyàn ti lọ tán àwọn nǹkan téèyàn ti ṣe sílẹ̀ tí ò parẹ́ ẹni hmm, bí onírèsé lòun ò gbámọ̀ yìí tó ti fín náà ní parun irú gbà wo ni wọ́n wá fín ṣé gbákígbá ló fín ni àbígbà dáadáa ṣé gbáàkà ló fín ni àbígbà abú ẹ̀rí pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sọ wípé mansanna fil islam sunnatan hasana ẹni tó bá fi ojú ọ̀nà kan lélẹ̀ inú islam tó jójú ọ̀nà dáadáa kana lahu ajiruha wa ajiru man amili yóò máa bẹ fún ẹ̀san ojú ọ̀nà yẹn àwọn tó ń rin ojú ọ̀nà yẹn báwọn yẹn ṣe ń gba aládá mú tó máa dà pọ̀ mọ́ díẹ̀ títí tí ojú ọ̀nà yóò fi ní sí mọ́ tàbí tá yóò fi tán mimbaadi lẹ́yìn tó ń ti kú láyé ni o mi ń gọ́ ìrì àyìnyẹ́ ń kò sọ mi ojú rí im ṣe láì ní dín ẹ̀san àwọn tó tún di ojú ọ̀nà yẹn láì ní dín kù rárá àwọn tó ń rìn. wọ́n máa ń sá nàfìlì islam sunnatan sayyi'ah ẹ̀ bá sì fojú ọ̀nà bú kan lẹ́nu islam bíi èèyàn máa ń fojú ọ̀nà burúkú lẹ́ o oríṣiríṣi tí ò sínú ẹ̀sìn ni wọ́n fi sí táwọn èèyàn sì ń ṣe lọ pé báwọn bàbá wa ti gbé kalẹ̀ nu ọlọ́run kò tún àwa ń bẹ̀ ò kò ṣàforíjì fún kálukú wa bẹ́ẹ̀ tó dájọ́ ilé ìwé ṣe ní ká máa ṣe nu bọ́dá hmm, àwọn kan Ramadan ní bọ̀ ìwọ̀n onígbàwẹ̀ nu Ramadan yìí o àwọn ìjọ kan ń jẹ̀bú nínú pépà mo ti ka àwọn yẹn ni wọ́n sọ̀rọ̀ màdí ń bẹ̀ ìkan náà ní Auchi gbàtàwà yunifásitì olóhùn náà ní màdí ibẹ̀ ó tún gbé tiẹ̀ kalẹ̀ ìmọ̀wé òun ní fọ́lọ́bóyó láwọn tó tún tẹ̀lé dì sí o ti Auchi yẹn ṣùgbọ́n ṣe ìwé ńgbà náà tó kó ránṣẹ́ sí wa tá a kà hmm? máa jẹ́ káwọn èèyàn ó ka o kó gbogbo ẹ̀ dànù ni o àwọn torí ẹni tí ò ní nímọ̀ nípa rẹ̀ ọtí ìjẹ̀bú yẹn mú kànú pépà dáadáa àwọn gbé jáde hmm. ìgbàgbé ìjẹ̀bú ibi tó jẹ́ àwọn màdí mo ní lo déètì tí a ti relé o tún gbé yun kalẹ̀ fún wọn àtàwọn oríṣiríṣiríṣiríṣi táwọn èèyàn gbé kalẹ̀ yìí máa lọ bẹsẹ̀ lómi máa lọ sí máa lọ pe òkú nù sàárẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá <clears throat> fàlà káàna ànábì sallallahu alaihi ni káàna àlẹ́ ìwí zòrò à ẹ̀ṣẹ̀ ojú ọ̀nà tó fi lélẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ wà wí zuru man amila biha àtàwọn ẹ̀ṣẹ̀ gbogbo ẹni tó bá ń ṣe iṣẹ́ ẹ̀bùn ní báàdì lẹ́yìn rẹ̀ من غير أن ينقص من أوزار أوزارهم شيء láì ní dín àìsẹ́ tí wọn náà kò bó ti wulẹ̀ kó ma so ìdí nìyẹn tó jẹ́ pé aláti ṣọ́ra wa irú rẹ̀ ó ní àlàyé hadith ìdààmú ẹ̀tàlẹ̀ ìsàn pé téèyàn bá kú kò tán síbẹ̀ àwọn tó fi sáyé àwọn ọmọkọ́mọ tó bí àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ tọ́ọ̀gì àwọn ọmọ gan-an nìkó ọmọ ṣáàyàn ládàá gúnyàn lọ́bẹ lójú ara rẹ báyìí náà ni ní ó pé àwọn dàda òun ò lè já o lábúrò tó gbójúlé o ó pé àwọn ọmọ òun sí yín nìsín gbogbo yín wà máa bẹ̀rẹ̀ pé mọ́mọ́ já àwọn ọmọ rẹ̀ ó mú ọ ó bá tún ti kú gbogbo ọ̀bẹ táwọn ọmọ ń bá gún gbogbo àdá tí wọ́n ṣá gbogbo wàhálà tí wọ́n fà ń lù wọ́n tún máa kọ sínú ìwé iṣẹ́ tiẹ̀ <clears throat> láì ní dín ẹ̀ṣẹ̀ tàwọn ọmọ náà kù wọ́n tún máa kọ́ sẹ́ṣẹ̀ tiwọn náà fún ọ hmm? gbogbo ilé tó dàrú <clears throat> gbogbo irun wájú tó sopọ̀ mọ́ tẹ̀yìn gbogbo àwọn ète tó dá nítorí pé ó fẹ́ joyè àbò fẹ́ jọba ọlọ́pàtàn kítàn tí gbogbo wàhálà fi dé tọ́tẹ̀ fi dé táwọn èèyàn fi kórìíra ara wọn gbogbo irú àwọn nǹkan wọn yẹn yóò tó máa wà nù ìwé rẹ lọ òdìjọ́ tí kìnìyàn bá stop hmm, ìjọ tó bá tán gbogbo àwọn nǹkan tó ṣe tí ó dá abẹ́yẹn ètò sì dá náà bẹ́ẹ̀ ló mọ gbaládàá sọlọlọhù àríwá àríwọsọlọ tọlọ kò ṣàánú wa sọdákọ tó járí àyẹn ká mójútó <clears throat> hmm, ọ̀nà sọdákọ tó járí sàárà tó ń ṣàn yẹn àwọn wakfu tá ń eh, endowment ruo àwọn tọ́lọ̀ foundations foundation ti wá wà ní jẹ́ foundation ti general táwọn èèyàn ti wọ́n tẹ foundation táwọn sọ tí ó ní ń ṣe mutaalliqa bi din pẹ̀lú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n jó lówó nítorí pé wọ́n fẹ́ dupò òṣèlú nílùú àbí wọ́n fẹ́ káwọn èèyàn ó mà wọ́n wọn ò ní ṣe nǹkan sínú ẹ̀sìn wọ́n ní for humanity i did it for humanity wallahi tallahi thumma billah kò ní gba láàdá kankan torí pé ó ṣe fún humanity kò ṣe é lè láà torí pé ntọ́lọ́run sọ fún wa ni pé a gbọ́dọ̀ máa ṣe nǹkan torí tọ́lọ́run wa ma umiru illa liya'budullaha mukhlisina lahudin aṣàfọ̀mẹ́sìn fọlọ́run ad-din laysa bis-salati was-siyam wal-hajj faqat awiz-zaka kìí ṣe ntẹ́ǹpè lẹ́sìn kìí ṣe ìran kíkí zaka yíyọ ájì nìkan bẹ́ẹ̀l gbogbo kulu amalin salih gbogbo ṣẹ́ẹ̀rí pátá àdó lẹ́sìn Hmm? gbogbo ṣẹ́ẹ̀rí pátá òun ni kíni òun ni ẹ̀sìn ẹ̀rí tánàbí sọ wípé àlàyé ìtìjú gan nínú gbàgbọ́ ló wà mí náà iman iman tọ́tùlà ádà ká mú ọ̀nì tọ́rík ká mú tó lè ṣèyàn sùtá tó lè ṣèyàn jàǹbá kúò ní títí ara àgbàgbọ́ ni tó rọ̀ pé àwọn iṣẹ́ wa náà ara ìgbàgbọ́ ni hmm? àwọn iṣẹ́ wa ara ìgbàgbọ́ ni pátápátá Hmm? gbogbo ẹ̀ pátá ìsìn nìyẹn gbọ́dọ̀ torí humanity ṣe nǹkan kan tó bá lọ ṣe nítorí humanity ń jọ gbèǹde ọlọ́run gba ẹ̀san rẹ lọ́dọ̀ humanity ó wà náà àdìsá anábì náà sallallahu alaihi wasallam ìdáàbò hmm, nígbà táwọn nǹkan ó dé torí àsìkò ṣá humanity bá ń ṣe nǹkan torí wọn èèyàn fi ṣe. in tó o sì torí ẹ̀ ṣe nǹkan yẹn ló gbà lára tó bá jẹ́ nítorí humanity ni lọ bá humanity kò san ọlẹ́sàn ṣùgbọ́n tó bá ṣe nǹkan torí ìtọ́lọ́hún anabi sallallahu alaihi wasallam man qama ramadana imanan wa ihtisaban gufira lahu ma taqaddama min dambi ẹni bá ìdí lóru ramadan tó ṣe náfìlà ìmọ̀nà pẹ̀lú ìgbàgbọ́ pọ́lọ́n ló ní sábà àti ìrètí pọ́lọ́n ni ó san lẹ́sàn-án wa àkádà sa ìrọ̀lá bẹ́ẹ̀ náà ni gbogbo iṣẹ́ tó bá ṣe fọ́dà kọ́ ó dá foundation lẹ̀ ní ó dá endowment kan ló gbé kalẹ̀ ní o gbọ́dọ̀ ṣe ń torí ìtọ́lọ́hún hmm. pé no no leave it àwọn kan máa ń sọ bẹ́ẹ̀ no it is a it is a, it is a, it is a law it's a natural law we don't even we don't need any Quran to tell us that ẹlẹ́mi ò sọ bẹ́ẹ̀ nínú àwọn tó rò pé àwọn kàwé ń tọrọ òye tí wọn ò lọ jókòó ìdí nìyẹn tí kò sí bíyàn ṣe lè kàwé tó o gbọ́dọ̀ máa lọ sí halaqatil ulama ìjókòó ẹ̀kọ́ àwọn àfáà tí wọ́n fi kọ́ wa ní akida tawhid àdìsọ́kàn mùsùlùmí ìmọ̀lọ́nlọ́kan àwọn tó ní ń ṣe kíṣẹ́ ó máa dòfo ẹ lónìí it's natural law kí ni ń jẹ́ nature o mọ̀ pé ẹlòmíì ti di kẹfìrí látara nature ni that is how nature made it kò ní sọ pé that is how God made it but bí nature kí ni nature yẹn sọ̀rọ̀ káàfìràn mushrikan ó di kẹfìrí ó di ẹlẹ́bọ látara nature yóò ní nature ló ṣe ta ni nature subhanallah abúfẹ́ dára àwọn darion àwọn pé darians táwọn sọ pé kò sí ayé wa yìí nàmútu wà náhìá àmọ́ sẹ̀mí àmọ́ kú náà ni àwọn kan lọ àwọn kan dé ni wọ́n máa yóò lékòó náà yìí ládàá kò sì sí ní tó lè àwọn àsìkò náà tásìkò bá ti lọ lórí àwọn parí síbẹ̀ nìyẹn ó tán síbẹ̀ nìyẹn kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ mọ́ lẹ́yìn ikú sáré ni àwọn yẹn kèfèrí ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n ká ṣọ́ra wa don't do anything because of humanity má ṣe nǹkan torí humanity do it ṣe nǹkan yẹn lè láà nítorí tọ́lọ́n tó rọ́lọ́n ni ó san alẹ́ san má sì tún ṣe to the glory of God a benefit of mankind gbogbo nǹkan jágajàga àwọn kèfèrí ló kó for God and for humanity kò bá mú do it lila máa ṣe nítorí ọlọ́run nìkan ọlọ́run ó wàá san ọ́ lẹ́sàn ìdí nìyẹn tó jẹ́ pé gbogbo ẹ̀ ń bá ń torí ọlọ́run ṣe nǹkan oore kì í sú ṣe àfoore sú ní í ṣe oore níwọ̀n tó bá ti ṣe ń tọ́lọ́run kálẹ̀ nìyẹn kò san kò ṣe dáadáa sí ọ́n gbà tó ṣe oore ṣé dáadáa ló fi ń ṣe ni àyà wa nusratul insan ọlọ́run ni innama nut'imukum liwajhi Allah la nuridu minkum jazaa wala shukura à ń ṣe nítorí tọ́lọ́ ni à ń retí jazaa ẹ̀san kan lọ́dọ̀ yín wala shukura à sì retí ọpẹ́ lọ́dọ̀ yín inna nakhafu min rabbina yawman abusan qamtarira àwa ń páyà látọ̀dọ̀ olúwa ọjọ́ kan abusan tójú òrò kókó qamtarira tí ó pọn ṣaṣan nusratul insan nìyẹn ibẹ̀ ni àyà yẹn wà á ti kà sẹ́yìn o nínú àwọn àlàyé tá à ṣe ní àkótán ànábì sallallahu alaihi wasallam níbo èèyàn bá ti jáde láyé nǹkan tá amaluhu ila min salas gbogbo iṣẹ́ parí òun òní kankan òníwọ̀wé iṣẹ́ rẹ̀ mọ́ àyàfi ní àtàrà nǹkan mẹ́ta ló tún ti lè wọnú iṣẹ́ rẹ̀ hmm, alákọ̀ọ́kọ́ sọ́dákọ́ ti ń járe àsárà tó ń ṣàn dáadáa tó ṣe tí àǹfààní rẹ̀ ò tán àwọn èèyàn sì ń jẹ́ lọ lẹ́yìn tó kú láyé hmm, ìdàkejì rẹ̀ náà sọ ọ́ gẹ́gẹ́ orípa rẹ̀ gẹ́gẹ́ bá ṣe mú wánú sọ́ọ̀tù yàtí yóò mọ bá ọ gbàṣẹ hmm? eré tó jẹ́ mùsùlùmí ni àwọn mójútó ọ̀hìnlí mi yóò ń ta fàrùbì yẹn ló fa ìwà àfà tó kéw ó lọ Saudi Arabia ó lọ Egypt ó lọ aziari ó lọ ilẹ̀ lárúbáwá scholarship ló lọ ọ̀sán kọ́ bọ̀ ẹlòmíín lógún ọdún ní Mẹ́kà ló ń lọ dínà nígbà tó padà sí Nàìjíríà wà láì àríǹdì kéw kò kọ́ ọmọ kankan kéw hmm? ẹlòmíì tí ẹ fẹ́ lè bù pèpè ta ló tiẹ̀ ní kó ń lọ lé so sọ̀hánàlá ẹ ní rí wọn di kéwù kankan wọ́n pọ̀ rẹpẹtẹ ẹlòmíì lọ lé ti jáde ma wá káàkiri wọn wá sí ọ́fíìsì káàkiri tó fẹ́ ṣe wá kan owó ni wá kiri yẹn ni tẹ bá bá yá tẹ bá ń sọ̀rọ̀ ẹ̀sìn yẹn ni ah, yóò máa jiyàn tẹ bá ah, ni ní jámíà sọ wọ́n sọ So, àmẹ́nẹ́tò lè ilmiya àmẹ́nẹ́tò lè àmẹ́nẹ́tò lè ilmiya tàbí àmẹ́nẹ́tò lè ilmi àmọ́nà ìmọ̀ ti sọnù kò mọ̀dí tó ń fi kíw hmm? ẹlòmíì tí mo bá ti fi jẹ̀ mọ́ mo parí nù ẹlòmíì láàjọ tó ti jáde lè kíw ni wọ́n ti mọ̀ ọ́ lọ́dọ̀ lẹ́kù lẹ́jà orí eku orí ẹja kankan ó dàbí mi náà nígbà mo kọ́ dé ìlú àti máa ń lọ àwọn lẹ́kù lẹ́jà kíní kan wà wọ́n a máa sọ wọ́n tó pé àwọn súnà lélẹ́kì wá sí lẹ́kù ẹlòmíì tó bá ń sọ pé ń kọ́ ọmọ ní kéwù kí ló fẹ́ rí níbi kéwù èló ló rí níbi pé ń kọ́ ọmọ ní kéwù iye tó fẹ́ rí ò mọ́ ni tó bá kú láyé ó mọ̀ rí lọ hmm? ẹlòmíì ò lọ́mọ kéwù kan tó kọ́ ń kura ní rí kò sẹ́ni tó kọ́ ń kéwù kò kọ́ yẹn ní òṣùlù kò kọ́ yẹn lárí nìkan kan ní ẹ̀sìn rí àfi bí iṣá àfiṣẹ́ babaláwo ọlọ́run kó là wá ń bẹ́ẹ̀ ọlọ́run ló sì ń bọ́ ọ̀yàn hmm? ọlọ́run ṣàánú wa ọlọ́run ètò àwí tó bá mú ọ̀dọ̀ rẹ ló ti wá o mọ́dún wa ládàá rẹ̀ èyí tí kò bá mú wa látọ̀dọ̀ ara wa àti ṣẹ̀tọ́n ṣàforíjì rẹ̀ fún wa àtàwọn àtẹ̀yìn já bánà wọlé ọlá ká bánà wọlé ọlá mọ̀ jà wá lẹ́yìn ànábì ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واهدنا ووفقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا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 وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته